bóun gan lè ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn kan ti ń rò pé bóyá olórin lè máa jẹ́ tàbí òṣèré orí ìtàgé àmọ́ àti yẹ̀bára yìí àti gbé ẹ̀yìn wá torí pé ipa tẹ̀yìn náà ń kó nínú àwọn iṣẹ́ yìí ó ṣe pàtàkì gangan lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo fi àwòrán mi kan sórí ẹ̀rọ ayélujára tí mo ti yà bí ogún ọdún lé sẹ́yìn tí ò bá sí irú yín báyìí ó ṣeéṣe ká mọ̀ ní irú ìrántí bẹ́ẹ̀. báwo gan lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní pàtó? Ah, gẹ́gẹ́ bí orúkọ mi Tọ́lá Gabriel náà ni mò ń jẹ́ èmi máa ń kíra mi ọkùnrin làǹtìlanti olùyà ni mí ṣùgbọ́n Ọlọ́run jọ ń dẹni Ọlọ́run jẹ́ kí n dẹni ìyà mo jàbàrà sínú iṣẹ́ àwòrán nígbà tí mo parí iléèwé mi ni mo ti kọ́ bó ṣe ń ṣe kẹ̀kẹ́ rí mo ti kọ́ bó ṣe ń ṣe tailor rí in fact gbogbo ìgbà tí mo wà ní school tailoring ni mò ń ṣe èmi mo gbé àwọn aṣọ fúnra mi ṣùgbọ́n mi ò ń gbẹmọ́ sí i bí yàbàrà sí olùyà tí mo wá yàbàrà sí báyìí mo nífẹ̀ẹ́ rẹ̀ ni ohun tí mo like láti máa ṣe ni mo like kó máa yà ní fọ́tò èmi náà sì like kí máa yà fọ́tò so mo gbà tí mo jáde school tí mo sì rí pé gbogbo ẹ̀ rí bó ṣe yẹ kó rí yìí mọ̀ pé hmm, ohun tí ọkàn mi yàn àti ohun tí mo fẹ́ ṣe ni mo fọ́ mo tẹ̀lé mo nífẹ̀ẹ́ kí n máa yàwòrán gan I love snapping people I love enjoying myself and I found out pé passion mean I actually follow my passion because my people my parents my family doesn't want me to be like that ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí mo ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí mo bá dé kò easy torí àti jẹ́ olùyà pẹ̀lú irinṣẹ́ tí à ń lò àti irú àwọn acceptance tá à ń ní níta kò ń ṣe ohun tó kéré rárá títẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn títẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn ènìyàn kò ń ṣe kékeré rárá bó bá poye báyìí fún akọ̀wé pé ah, ah, amòye tá à ń yà wọ́n nà án ohun tó mú mi yà bàrà sí ìlànà mi nìyẹn mo sì dúró sórí ẹ̀ pé irọ́ nǹkan tí màá ṣe lélẹ̀. ẹ ti bí wo bíi ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn táwọn èèyàn bá fẹ́ ya fọ́tò wọ́n ní láti lọ sí ṣọ́ọ̀bù tàbí ọ́fíìsì wọn tàbí yàrá tó ti ń yà ṣùgbọ́n ní ayé òde òní ó fẹ́ di pé gbogbo wa láti di olùyà ọ̀hún torí látàrí àwọn ẹ̀rọ eh, alágbèéká tá à ń gbé káwọn wọ̀nyí gbogbo ẹ̀ ló ní àwọn èròjà ẹ̀ nínú tó pé yàtọ̀ sí pé ká pè àtúlẹ̀ yàrá wa nínú ẹ̀ bó o wá ni ṣé kò fẹ́ máa tako iṣẹ́ yín àti pé ṣé kò mú ìfàsẹ́yìn bá iṣẹ́ yín. Hmm, ẹni bá tíra láti ra ìpín ni ó máa máa ro gbogbo yẹn gbàtí mo bẹ̀rẹ̀ mi ò ní studio mi ò ní anything ṣùgbọ́n I keep on doing what I want to do I was focused because I know what I want to do ohun gbogbo tí mo fẹ́ ṣe ó yé mi ẹ ẹ mọ ibi tẹ́ ẹ lọ mi ò wo mi ò tí ní yàrá tí màá máa gbé àwọn ènìyàn sí in fact inú yàrá mi gẹ́lẹ́ báyìí màá ti ya fọ́tò fáwọn èèyàn hmm? inú yàrá mi ni bó bá ṣe wù mí ni mo ṣe máa ń kùn màá kùn béèyàn kan dúdú ń bọ̀ lé ni màá kùn sí kọ́lọ̀ tó wù mí mi ò jẹ́ kí gbogbo àwọn ẹ ó ṣẹ̀ máa lọ gba ṣọ́ọ̀bù ṣẹ̀ máa lọ ṣe gbà mo jẹ́ kó discourage mi àtọ̀ inú yàrá mi màá yà fún yàn modest máa ń jáde lọ sí ibi gbogbo èmi tẹ̀ máa ń láì kí máa yàyàn bí èkó ṣe rí gẹ́lẹ́ mò ń gbé àṣà èkó yọ mò ń gbé ẹwà èkó yọ so mo prefer kí n múyàn lọ síta kí n lọ yà ní fọ́tò níbẹ̀ torí ó máa ń múnú mi dùn gbogbo àṣẹ ló ń kún fọ́tò yẹn tá a ṣẹ̀ máa gbé lọ sínú kinní kan àṣẹ ń change background mo mọ bí mo ṣe lè pè ní Yorùbá mm. gbogbo rẹ̀ mi ò láìkí rẹ̀ so mi ò máa gbé wọn lọ sí ìta ni mo lè gbé wọn lọ sójú títì kí n yà wọ́n kí wọ́n rí lójú títì kí n yà wọ́n ibi tí mo ń bọ̀ gan ọjọ́ tí mo kọ́kọ́ máa ṣe àbápàdé yín mo ń wò pé tí ò bá ní pé báyà nǹkan ìfẹ́ dàbí ó lọ́wọ́ ayé nú. kéèyàn tó tó ẹjọ́ tèmi kọ́kọ́ rí yín ẹ̀rù bà mí torí mo ń bọ̀ ń bẹ̀ gangan mo rí pé arábìnrin tẹ̀ ń yà orí títì àdúgbò kan ni ẹ sì gbé ṣíà síbẹ̀ ẹni kó jókòó tẹ̀bẹ̀ sí ya èmi wa mọ́tò tèmi lọ mú á irú èèyàn wo rè ibẹ̀ ni mo ti rìn sí yín pé mo fẹ́ mọ arú ẹ̀ ẹ̀ ẹ̀ iṣẹ́ gbomi mú jọ́tà ń wí ṣùgbọ́n mo ṣe gba nọ́mbà yín kò lè yé ẹ̀yin gan-an. tó fi ṣàdìlẹ́ ló fà ṣokùnfà ní tí mo fi gbé yín wá sórí ètò kí ni tó bí ká máa ya fọ́tò káàkiri ojú títì a lè rí kára ẹran lónìí a lè rí lọ́jà lọ́la kẹ́ máa ya fọ́tò kiri kí ni tó ṣe payá ilé gangan tó tẹ́ fi yàtọ̀ sí pé kẹ́kàn wà nù yàrá kan kẹ́ ẹ bẹ̀ kẹ́ fi aṣọ síbẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù ṣe ń ṣe. Hmm, ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí bá ṣe máa ń pè ojú títì ibi tó da ìlú oríṣiríṣi ibi ó kọ̀ wù mí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń ya fọ́tò nínú yàrá àwa ti sọ di àṣà àti ìṣe báwa ṣe ń dàgbà tá à ń dìde tá à ń dàgbà bọ̀ nínú yàrá kan ló máa ń kó wa lọ́la tí máa lọ ń ya fọ́tò kiri wọ́n á kọ̀ kó wa sí yàrá kan a máa wò bọ̀ ńbẹ̀ wọ́n á sì yá wa wá ní ká wẹyẹ à á sì wẹyẹ ṣùgbọ́n bí a ṣe ń dàgbà sí lóhun gbogbo ń dọ̀tun sí àwọn àdúgbò kan wà tẹ́ ẹ bá yí àwọn tẹ́ ẹ bá yí àwọn nísìnyí bẹ́ẹ̀ yí àwọn ní ọdún márùn-ún ẹ̀ní wọ́n á ti yàtọ̀ so yàtọ̀ sí ẹni tí à ń yà níbẹ̀ à ń ya àdúgbò yẹn náà kí a bá fi máa ṣe ìrántí bí àdúgbò yẹn ṣe rí tẹ́lẹ̀ àti bó ṣe rí in five years time àwọn ìjọba ti ṣe oríṣiríṣi àtúnṣe ládùúgbò lọ́pọ̀lọpọ̀ àdúgbò bí a bá wo Òṣòdì bó ṣe rí nígbà ayé wòósùwòbí kọ́ ló ṣe rí nísìnyí hmm. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe ló ti wà níbẹ̀ hmm. in fact it is now a nice place to shoot now Hmm. so gbogbo kinní yẹn ló kọ̀ sún mi pé hmm, má jẹ́ n dàbí ara èèyàn tó kù i don't want to be like the normal photographer everywhere let me do a new thing mo fẹ́ ṣe ohun ọ̀tọ̀ kí n mọ̀ pé okay oh, this is my own way of contributing to the development of every area hmm. òun ni mo ṣe rò bẹ́ẹ̀ tí mo sì gbégbà rẹ̀. tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́ọ̀bá tó wá ń fún yín ṣe kò wá ní padà lẹ́yìn yín á ti rí nínú ọ̀rọ̀ yín wípé ẹ̀yin náà wà lára àwọn tó ń gbé àṣà àti ṣe wa lárugẹ lọ́nà kan àbí èkejì ó wá ń wo àwọn kan kí wọ́n bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí tán tó fẹ́ mọ̀ sí ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ṣé ètò kankan wà tẹ́yìn náà gbé kalẹ̀ ọlọ́run tó fún yín ní ìmọ̀ye àti ìmísí yìí láti fi kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn yín tó jẹ́ táwọn náà ṣíṣì tán sì kéré sí i ṣé ètò kan wà tẹ́ ṣàgbékalẹ̀ fún wọn láti mọ̀ pa iṣẹ́ yìí. gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí mò ń ṣe àti ohun tó sún mi dé díẹ̀ mo ní àwọn ẹgbẹ́ kan tí a jọ kóra wa jọ pọ̀ tí a máa ń ṣe ètò i call it ngo tí a máa ń ṣe ètò yẹn láti fi kọ́ wọn àwọn tó fẹ́ ṣe makeup ní o torí pé iṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni ò ní tán ní jẹ pálí mi ilé ló wà wọn ibi tó wà báyìí àtẹ́lẹwọ́ mi kẹ̀ kò tàn mí jẹ olùyà bọ́wọ́ mi ṣe rí bí akọ́rọ̀ rẹ̀ mo ṣe máa ń ṣe nìyẹn mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tó ti gbé mi dé mo dúpẹ́ ibi tó ń gbé mi lọ mo sì dúpẹ́ ibi tí mo ti wà báyìí. ètò wà lẹ̀ fáwọn ètò wà lẹ̀ adúpẹ́ kò sí ẹni tó wá bá mi fún òun fẹ́ mọṣẹ́ yìí tí mi ò kì í fi sí ìlànà náà. ó wá ń gbé àwọn kan lọ́kàn láti tẹ̀lé yín tàbí láti mọ̀ sí nípa Tọ́lá Gabriel ṣé wà lórí àwọn ẹ̀yọ ẹ̀rọ ayélujára. mo wà níbẹ̀ lọ́pọ̀ ẹ wà lórí Facebook. mo wà ní Facebook ẹ bá ń sọ fún àwọn tí ń lé ege orúkọ yín Facebook. ẹ̀yin tèmi wàgbé láti sọ fún yín atg paparazzi lórúkọ mi tí ẹ lè fi pàdé mi lórí Facebook. lórí Instagram Instagram atg paparazzi lórí Twitter tg paparazzi ni lórúkọ tí kì í ṣe tọ́lá gbogbo ẹ̀ kò yípadà aládé mm, adétọ́lá náà ní orúkọ mi náà mo ra gẹ̀ẹ́sì tó fi ra bọ́ọ̀sì atg. tí iléeṣẹ́ Orísun bá wá pè yín láwọn ọjọ́ mi ṣé dá wa lóhùn ah, báyìí. mo ní láti wá ní gbogbo ìgbà inú mi dùn gidi gan ẹ ṣeun iléeṣẹ́ Orísun àtẹ̀yìntẹ̀ wò mí.